ọ̀rọ̀ ọlọ́run wípé gbẹ́kẹ̀lé olúwa olúwa yìí tí a bá gbẹ́kẹ̀lé ni jésù kristi nítorí ó kú fún wa ó sì jíǹde fún wa ó sì gòkè rí ọ̀run fún wa ó sì ń bẹ̀bẹ̀ níwájú ọlọ́run àní àwa pàápàá tó jẹ́ ẹni ìtanù tẹ́lẹ̀ ló ń fẹ́ pé kí a wá sọ́dọ̀ òun tó náà wá sọ́dọ̀ jésù kristi kí o sì gba ìgbàlà náà lọ́fẹ̀ẹ́ èyí tó ti ṣe ìlérí fún ọ tó sì ti san gbèsè rẹ̀ lórí àgbélébùú ńgbà náà yóò wá sọ́dọ̀ rẹ yóò sì fọwọ́ lé ọ lórí pé ṣeun ìwọ ọmọ mi àní wá sọ́dọ̀ jésù kristi kí o lè máa fi ọpẹ́ àti ìyìn àti ọlá àìnípẹ̀kun fún jésù kristi náà. ìgbàgbọ́ mi. ọ̀dàgbò tọlọ́run wọ́n nìkan ló gbé ẹbí àtẹ́sẹ̀ mi rè mo sì dá jogún ọ̀run. kì òré ọ̀fẹ́ rẹ fi lè ra fọkàn mi jọ̀wọ́ fún mi ní tara bí wọ́n ti kú fún mi lórí igi kábàárì kì í mi. àmúrin lókùnkùn àti ìbànújẹ́ jọ̀wọ́ wá ṣamọ̀nà mi wà mú kùnkùn àti ìbànújẹ́ mi kúrò kémi máa ṣe ṣàkómọ́ ògo